أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́pọ̀ ọlọ́run bá àlékún ìkẹ́ ọlọ́run bá àti rí ajẹ́ ìjẹ́ sọ́lọ́run kọmọ bá nẹ́bùwà mọ̀ṣánmàdé sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé ànẹ́bì sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà nẹ́bì sallallahu alayhi wa títí di ọjọ́ ìgbé ìdàkìyàmà tafsiru suratul Kahf ìtumà suratul Kahf òun náà ni a máa lọ àti bá tafsiru sura yẹn àti bá dé orí àyà ẹlẹ́ẹ̀kọkàndínlé àádọ́ta verse 49 bẹ̀rẹ̀ ni a bá dé insha Allah ta'ala láti verse 49 yẹn wọlé láti ti bẹ̀rẹ̀ wípé àti láǹfààní láti parí verse 49 eré ìtàbá lọ ان شاء الله تعالى اكبر قراءة القرآن اجدي عشي سبع من بولي بروبا ilé tó yẹ sí pé afáàtọ́ bá wàkà kọ̀án wọn ní láǹfààní àti kàjú àyà méjì lọ lélè tí mo lérò pé àyà méjì yẹn ààrẹ láǹfààní àti tùgbà kódà àyà 49 yẹn kọlọ́run bá kó fún wa ní àǹfààní láti lè títà lè kọlọ́run bá insha Allah ta'ala ìtọ́nà bàbá ní kábàdé a tún máa tẹ̀síwájú àti ọlọ́run bá ìfẹ́ lábá fẹ́ bẹ́ẹ̀ lẹ́ni tí ń fẹ́ ọlọ́run bá ọlọ́run bá kí àrùkún wa ní gbogbo ẹ̀mí lórí dáadáa lórí Islam ọlọ́láàrí láàrínlọ́lọ́ Bismillah وَمَنْ alékẹ́lá sọ pé ووضع الكتاب فترى المجنين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها فوجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ọlọ́wọ́ bá ní wayaquluna ya waylatana ibi tí abala ilẹ̀ dénìyàn àti sàlàyé ọ̀hún bí i kìtàbù fatawa al-mujrimina mushfiqina mimma fihi ibi tálà yóò ti bẹ̀rẹ̀ òun náà ní kó ọlọ́run ọba tó mọ̀ tó pamọ́ àti gbogbo tí ojú ẹnìkẹta ò tó ọlọ́run ọba yìí ló ń fún wa ní ẹ̀rọ nípa àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ta'ala nínú àwọn ìnígbàgbọ́ sí ọlọ́run ọba òun náà ni pé ká gba ọlọ́run ọba lódodo lórí àwọn àrútọ́lọ́run ọba àdífẹ́lábá fún wa kágbà yí pé òdìdó ọlọ́run bá ń sọ lórí gbogbo ìrótọ́ ọlọ́run bá àlejò lábá fún wa kódà bó ti àjá sí pé àti ìkojú gan ní ọ̀rọ̀ náà eré náà pè ní àti ìmánu lèlà gbogbo ẹnikẹ́ni tí ò bá gba ọlọ́run bá lódodo lórí àwọn àròyìn àtàwọn òrótọ́ ọlọ́run bá àlejò lá fún wa irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kèèfèé ní sọ́lọ́run bá ó ti sa ìgbàgbọ́sọ́lọ́run bá lélẹ́ ìbáyìí

àwọn tí wọ́n jẹ́ olùtayọ àlà Ọlọ́run àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn nínú ẹ̀sìn Ọlọ́run bá Ọlọ́run wọ́n ma sọ lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmẹ̀ ipé yá wà na wọ́n ma sọ bẹ́ẹ̀ ìwé iṣẹ́ wọn

ṣe bá ní sí torí pé alwailu walwailatu o náà ni alhalak alwailu walwailatu o náà ni ìparun kí bá rú pé yá wailata ni ìtumẹ̀ ní pé kí ẹ máa pè pé kí ẹ máa pè ìparun sórí ara rẹ̀ nígbà tó bá rí ìtókò parun bá kẹ̀kẹ́ àà ah, mọ̀sàgbáfò wàhálà dé nígbàtí èyàn bá rí nǹkan tí ó fọwọ́ rẹ̀ fà ìgbàmí tọ́mẹ̀dé bá wà nínú wàhálà tó fọwọ́ rẹ̀ fà tọ́mẹ̀dé bá wà nínú àjọgọ́dì tó fọwọ́ rẹ̀ fà tọ́mẹ̀dé bá wà rí nǹkan ẹ̀tẹ́ tí nǹkan tẹ̀lẹ̀ sí ni ọmọ o ti ara ti ó ti fa ìparun fún ṣébà níjì so eléyìí báyìí máa ń ṣẹlẹ̀ sí gbogbo ẹnikẹ́ni àbámẹ́ni tí máa ń ṣẹlẹ̀ sí gbogbo ẹnikẹ́ni tó bá ń kìlọ̀ fún tí ò gbọ́ kìlọ̀ rọ́rà àìṣe báyìí ṣe àmọ́ ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni báyìí kọ́lá ṣayé báyìí láyẹ máa ń ṣe tí ò wá gbọ́ tí wá ń sorí kankan tí ń wà bàjẹ́ lọ tí ń tẹ̀síwájú lórí wà bàjẹ́ nígbàtí èsì ìwà bàjẹ́ tí ń wùyẹn àtẹ̀párún ẹ̀kọ́ bá dé nǹkan tí wà wọn bẹ́ẹ̀ gbónà nǹkan máa ń sọ ni yáwẹ́ ilẹ́tẹ̀nà ṣẹ́lá nìsì wọ́n mọ́ wá sọ báyìí pé yáwẹ́ ilẹ́tẹ̀nà wẹ́ìlà àti wẹ́ìlù yàtọ̀ ń bẹ díẹ̀ láàrẹ̀ rẹ̀ àti yá lẹ́ìtà ní léítà ọ̀kanìyẹn wẹ́ílà àti wẹ́ílù ọ̀kanìyẹn yàtọ̀ díẹ̀ díẹ̀ ń bẹ láàrin méjèèjì léítà èyàn máa ń lò fún nǹkan tó bá ti bọ́ mẹ́yàn lọ́wọ́ tí ò lè padà mọ́ láíláí ọ̀rọ̀ ní tí a máa fi ń kábàámà lórí tó bá ti bọ́ mọ́ ni lọ́wọ́ tí ò lè rí nǹkan yẹn padà mọ́ fóònù ọba ṣe rí báyìí kí gbọ̀dọ̀ ìṣòwà padà sí ní báyìí kí ṣe padà dọ̀dọ̀ báyìí ṣe téèyàn bá ti darúgbó sórí dọ̀dọ̀ mọ́ ẹ̀rí pé léìdà ẹ̀ èyàn máa ń lò láti fi kábàámọ̀ lórí tó ti gbọ́ lọ́wọ́ téèyàn lè o téèyàn lè lépa bá mọ́ so àmá wéìlú ni o ọlọ́run bá ní wọ́n mọ̀ wá sọ wípé yá waylatana à ìparun wa lónìí o mali hadha al-kitab kí ló ṣe tíra yìí mali hadha al kí ni nǹkan tí ó kọlu tíra yìí kí ni nǹkan tó ṣe tíra yìí la yughadiru saghiratan أي لا يترك صغيرة من الذنب ولا كبيرة إلا أحصاها ترى تياسي بي irú tíra ìmàwòlè lẹ́yìn kí ló ṣe tíra yìí irú àgbákan tíra òun náà gbé síwájú wáyé tíra tó yẹ́ sí la yughadiru saghira wala kabira illa ahsaha kò tí ẹ̀ fi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá dáàṣẹ̀ nílé ayé kò fojúkò kankan kò fi kankan lẹ̀ àyàdúkọjọ́ sí pé ọkàkọlẹ̀ rẹ̀ mẹ́rin hàn kitab alkitabu ní báyìí bí máìnà alkutub bí máìnà àwọn tíra ọwá ní múfrọ́dù tòótọ́ ọwá ní síngúlà tòótọ́ àmáhùn mí ní ó wá lẹ́yọkẹ àmótúnmà tó pọ̀ nítorí pé ismul jins ni ismul jeans. orúkọ ìran nǹkan náà orúkọ ọ̀ràn nǹkan ni nítorí yìí jẹ́ pé ismul jins ni tó bá yẹ pé orúkọ ìran ni ṣe bá ní ti kọ̀bá wà ní kọ̀bá wà lẹ́yọkẹ kọ̀bá wà ní mufrod kọ̀bá wà ní singular ní mọ́túnmà plural ní mọ́túnmà tó pọ̀ yìí kí ló ṣe àwọn tíra wọ̀nyí alkitab ìtẹ́gbà lérò pẹ̀lú ẹ̀ alìtírà ní ìtumọ̀ ẹni ìwé tí wọ́n kọ̀ nǹkan sí kitab bí máa ń maktub maktub ìtumọ̀ kìtàbù ni ẹ ọwọ́ ló tún wọ́n fi'al fi'al bí máa ń maf'ul òṣùwọ̀n kan nínú sarf وفتح العين مع المد وضم الله na ń pè ní fi'al ọ̀pọ̀lọpọ̀ ọba tó sùn ìbá wa ó máa ń túnmà maf'ul fún bí àpẹẹrẹ wọ́n ni firash di ma'na mafrush firash ìtẹ́ di ma'na mafrush ìtumẹ̀ ní tààtẹ́ tọ́bá ní firash ní tàbí àdúrà ní al-mafrush bẹ́ẹ̀ náà ni libas di ma'na malbus libas ẹgbẹ́ aṣọ náà ń pè bẹ́ malbus ní táwọn náà ń pè bẹ́ abẹ́kọ́ ni malbus ní táwọn bẹ́ẹ̀ ni ilá bimáyá màlú ilá bimáyá ìtumọ̀ rẹ̀ ni màlú ìtumọ̀ ìláwù ni ọba táǹsìn ẹni táǹsìn ṣe bá ní sí ilá bimáyá alìmàlú ẹni táǹsìn sẹ́bà nìsí irú ẹ̀nà ni kitab bí máìnà maktub ìtàkọ ọlọ́wọ́ bá ní wayaquluna ma li hadha kitab ọ̀rọ̀ ni wọ́n mọ̀ wá sọ wípé kí ló sí àkọọ́lẹ̀ yìí ìtàn nípa wà yìí kí ni ká tó ṣe náà la yughadiru saghiratan wala kabira tó jẹ́ kò pa nkẹ́kẹ́ sí nínú àwọn tàà ṣe ń lé ayé saghiratan wala kabira ó kéré ní o ó tóbi ní o illa ahsaha àyà àti kọjá sí pé nǹkan ìṣẹ́ kí o ó kó gbogbo ẹ̀wà ló ń ká rẹ̀ àti ìṣọ́rú bima'na illa a'addaha wa katabaha wa wa dhabataha wa kò fi ìkẹ́kẹ́ ẹlẹ̀ nínú tàà sí ilé ayé àyàtúkọ́ jẹ́ pé ó kó nǹka gbogbo ẹ̀ wá bó ti kọ̀ tó ó kéré ni ó tóbi ní gbogbo ẹ̀ ló kó wá ló ó sì kọ àkọọ́lẹ̀ gbogbo ẹ̀ ó sì fi gbogbo ẹ̀ rinlẹ̀ ó sì sọ tí kẹ́kẹ́ ọ̀sọ́ nù bẹ́ ilá àṣọ́ha ilé ìbáyìí lọ́pàá ló jẹ́ pé ọ̀tá ìdàbùn di àyàmà àtàdúsí رحمه الله تعالى قل اشتكى الناس الإحصاء ولم يشتكي أحد ظلما قل àwọn يوم máa ké القيامة gbọ́dọ̀ kìyàmà ìfún ọmọ complain ìtí wọ́n máa pariwo ẹgbẹ̀ òwúrẹ̀ kìí àmà ní pé ha ah, gbogbo nǹkan ní tíra ikọ̀ gbogbo nǹkan ní tíra ikọ̀ gbogbo ń tàà sí pátákò tí ẹ̀mọ́ túnkò kankan ìtí wọ́n máa kọ̀m̀plẹ̀n yẹn kọ̀sẹ́lẹ̀ pé ah, ha kò kójú kó ẹ̀ṣẹ̀ kẹ́kẹ́ òkú ẹ̀ṣẹ̀ kẹ́kẹ́ ti láì mẹ́kọ̀ọ́ ó kéré ní ó tóbi ní ó túnmọ̀ sí pé gbogbo ń kálukú nígbàtàbá gbé síra iṣẹ́ rẹ̀ tó ṣe ní ayé nígbàtàbá gbélé lọ́wọ́ tàbá gbélé lọ́wọ́ ó ń kálukú náà ní orí pé a gbogbo tí mo ṣe ní wọ́n sọ ń tòótọ́ yìí láì sábò sí kẹ̀kẹ́ mẹ́ láì ṣe wípé wọ́n kọ kẹ́kẹ́ nípa wa wọ́n kọ lórí ìtàṣe wọ́n sì ní sáláì mọ́kàn tàṣe so kò sẹ́ni ẹ̀kẹ́ tí ọmọ wá ké lọ́jọ́ pé àkìyàmà tí ọmọ complain pé à ìtọ́wànú tíra ní èmi kí mo ṣe kò sẹ́ni tí ó complain kò wọ́n sáàbò sí fún mi ní ìtàwọn yọ́ ma complain pé la yughadiru saghira wala kabira illa ahsaha síwájú ká tó lọ síbi àwọn àǹfààní ayé tó wà al-Qur'an ẹ̀kọ́ pọ̀ ní alkùnránì gan bí ẹ bá ṣe gbọ́ alkùnránì yé sí bẹ́ẹ̀ ni ó ṣe lò sí bẹ́ẹ̀ ni ó yìí ṣe kí ni o bẹ́ẹ̀ ni ó ṣe sàǹfààní nínú alkùnránì sí in social sciences wọ́n pè kí ní kẹ́ documentation a rí àǹfààní documentation nínú ayà yìí kí ẹ máa kọ̀ǹkan lẹ̀ kó sì máa tọ́jú ẹ̀ nítorí pé nǹkan tàbá document ní tàbá kàkọọ́lẹ̀ rẹ̀ tàbí tọ́jú ẹ̀ nǹkan ẹ̀ ní gbogbo gbàgbígbà tàbá lò tàbá fẹ́ lò tàbá ti na ọmọ báyìí àkọọ́lẹ̀ ò nípa ọ̀rọ̀ ní tàbá kọ́lẹ̀ láti kíni láàmà bá mẹ́ so a rí ẹ̀kọ́ ẹ̀ nínú àyà yìí ọlọ́run bá lè fẹ́lá pàtàkì documentation púpọ̀ so nítorí ẹ̀ àwọn mùsùlùmí tẹ́wọ́n sọ management ẹ̀ eh, understand because under management lẹ́yìn documentation wà tí wọ́n ń bá rí ẹ̀rí àbújẹ́ ìrírí tó rẹ̀ àwọn economics ni ẹ àwọn mọ́ndẹ́ pẹ̀lú documentation fún wọ́n tí wà rí under management lọ wà kéde páwọn ẹ̀kẹ́ náà rẹ̀ ẹ̀dẹ̀ wọ́n kẹ̀rẹ̀ jẹ̀mọ́ gbé màkàdé lónìí tó kún lọ́dà tó fi pẹ́ wáyá àbí orí àwọn pé kẹta yọ àríkọ́yá nǹkan kan bẹ lára àwọn onímọ̀ subhanallah gbogbo ọmọ tó bá wùkẹ́ gbélé lórí tó bá jẹ́ sáǹfà ní ọ ẹ ma bá rí pé ìsìláàmù ti sáájú sàlàyé ẹ̀kọ́ wa ní eléyìí báyìí lọ́pàá lórí jẹ́ pé tí a rí ọ̀rọ̀ documentation ọ̀rọ̀ kákọ̀ nkẹ́lẹ̀ láti tọ́jú ọba lè fẹ́lẹ̀ òjú sàwàdà nítorí documentation gbogbo tí ó máa ṣẹlẹ̀ nínú ayé síwájú kọ́lọ́run ọba tó dáyé ọlọ́run ọba lè jẹ́ torí pé ẹni tó náà jẹ́ pé àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ̀wọ́ àlejẹ́lá kọ́kọ́ dá kọ́lámù ní pẹ́ so ẹni mùsùlùmí sẹ́rí wà láì sẹ́rí ọ̀rọ̀ ẹ̀kọ́ mùsùlùmí ló lẹ́kọ́ ká má fi ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣeré rárá mùsùlùmí ló ní ẹ̀kọ́ mùsùlùmí ló mọ́ fárú ẹ̀kọ́ ẹ̀rí mo ní tọ́lọ̀wọ́ àlejẹ́lá kálìbà mọ́bí tí ọ̀rọ̀ in tí ó bá ti níṣe pẹ̀lú pẹ́ẹ̀n kálìbà mọ́bí tó lágbára dé gẹ́gẹ́ kọ̀wé lọ́wọ́ bá ìrẹ kọ́làm máa kọ́ kọ́làm wọn sọ fọ́lọ́ ọba pé ìrẹ lọ́run ìmọ̀ nǹkan tó ní kí máa kọ́ ọlọ́run bá sọ pé ìrẹ kọ́làm máa kọ́ gbogbo tí ó máa ṣẹlẹ̀ àti gbogbo tí ó máa bẹ àdàsìkò tí nǹkan máa bẹ àdàsìkò sílá ní sí documentation ni ọlọ́run documenti everything sínú Allahul Mahfuz alkùnrin táwọn iná ọlọ́run ọba àdékẹ́ láti documenti ẹ̀pẹ́ alkùnrin sọ̀kalẹ̀ sínú àti ní sánmà ayé ní bẹ́tùlẹ̀ ìzà sánmà ayé ní bẹ́tùlẹ̀ ìzà ọ sọ̀kalẹ̀ síbẹ̀ mọ̀nẹ́jẹ̀mẹ̀ lónìí lóòyìí complete alkùnrin sọ̀kalẹ̀

ẹwọ bí làkáyà náà ti mútó ẹwọ bí làkáyà náà ti mútó inna sanulqi alayka qawlan thaqila ọlọ́ọ̀bá ní àwọn náà bá a máa jù sí ànẹ́bì nínú ara a máa jù sínú àlàákà rẹ̀ qawlan thaqila ọ̀rọ̀ tó wúwo alkùránì wúwo púpọ̀ jù nígbà tọ́rọ̀ yìí wúwo tọ́lọ́mọba àríkẹ́lá ń sọ̀kalẹ̀ sínú làkáyà nẹ́bí ànẹ́bí wọ́n ń bẹ̀rù kọ́ bà sọ́nù ọlọ́mọba àríkẹ́ sọ pé la tuharrik bihi lisanaka lita'jala bihi inna alayna jam'ahu wa qur'anahu fa

jamilu kur'ani yẹn lọ́wọ́ pé jábẹ̀rù kur'ani bí dáa ní àwọn mọ́sọ pé súnnà àwọn mọ́sọ pé nùsẹ̀rí àlọ́wà ẹ̀rùn jẹ́ nílùú pé iná àlẹ́nà jẹ́mẹ̀hú wa ní kódà kíkà rẹ̀ bó ṣe ولا تعجل بالقرآن قبل أن يقضى إليك وحيه فقل رب زدني علما الله نسي جبريل بانك قرآن قرآن نبي ما ما كجو síwájú kan tó kà fún ọ̀tán fún ọ̀nà wọ́n máa kánjú ká síwájú kan tó kà fún ọ̀tán fún ọ̀tán farabalẹ̀ tán bá kàtán ẹ̀hẹ́ kí wọ́n náà wá ká mo wá bẹ̀ lọ́wọ́ bá fẹ́ rọ́bì dí ní ìlmà ọlọ́ọ̀bá máa lé mi tó nímà ọlọ́ọ̀bá máa lé mi tó nímà bákanáà ọlọ́ọ̀bá lè kẹ́lọ pé sàlúkọrí úkẹ́ sàlátẹ́ńtà ọlọ́ọ̀bá láwà láàmà mú ọkà àwà láàmà kí alkùnrin fún sàlátẹ́ńtà àrẹ́fẹ́bẹ̀rù lè gbàgbé láìláì ẹwọ́ bá wáyà bọ́lọ̀wọ́ bá yẹ́kẹ́ láti sọ tó inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun tó ń ti bẹ́ẹ̀ tí ó ti pé ọlọ́wọ́ bá yẹ́kẹ́ láti protect làkáyà nẹ́bí pé kò ánù ní jábọ́nù làkáyà láíláí anẹ́bí ò sì ní gbàgbé ó dàkárẹ̀ máa fíà orílẹ̀ ní sísun ti bẹ́ẹ̀ wallahi anẹ́bí torí pé àìmọ́yẹ nǹkan lè ṣẹlẹ̀ sí làkáyì kò yí báyìí sí àìmọ́yẹ nǹkan lè ṣẹlẹ̀ sí làkáyì ló jẹ́ àwọn àfáàwà náà tẹ́ ń wòye ìmá wọn ń bẹ nínú báyà wọn tó ti lẹ́ wọn dókúmẹ́ntì àbí wọn dókúmẹ́ntì tí a bá dókúmẹ́ntì àwọn ti kú pẹ̀lú mọ̀ ẹlú ìyàwó lérí mọ́ tí ìbá ṣe documentation àìrí àwọn àhàdìsì táàrí àìrí Kùránì tí ìbá ṣe documentation àwọn yẹn ha ń tòótọ́ àwọn tó àwọn kú àbí wọn níkú a ń bọ̀ wá bẹ́ẹ̀ a ń àǹfàní documentation ọ̀nà wá sí jíun ẹni mẹ́ríkà kan sàlàyé àǹfàní táyé tó wà ń bẹ̀ ala kulli hal ibi táwọn wọn ni pé Ànábì sallallahu alaihi wasallam ó láwọn kò tábùl wáhì àwọn tó máa ń kọ wáhì fún Ànábì revelation ní tó bá ti sọ̀gálẹ̀ máa nẹ́bí Ànábì máa ń kọ Ànábì wá Al-Qur'ani gan

síwọ́n kùrán Ànábì ní ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan tí ẹ bá gbọ́ lẹ́nu ní Ànábì tó yàtọ̀ fún alkùrán ẹ gbọ́dọ̀ kọ́ kalẹ̀ ìtumọ̀ ní pé ẹnu alkùrán nìkan náà ni ẹ máa lẹ́nu ní Ànábì tẹ́ ti gbọ́ ومن كتب عني سوى القرآن فليمشو Ànábì ní tá bá wá lè rí ẹni tó ṣe kọ sáájú bí tó máa sọ̀rọ̀ yìí nǹkankan nípa tó gbọ́lẹ̀ náà ni Ànábì yàtọ̀ fún Al-Qur'an kọlọ parẹ́ kọlọ pa owó ẹ̀rẹ́ kí lọ́pàá nítorí pé ńgbà kan mẹ́mọ̀ sí jámẹ́ Al-Qur'an kọ́ mọ́ jẹ́ sí wọ́n nítorí pé kí ìlú papọ̀ kí ọmọ bá ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ànẹ́bí àtọ̀rọ̀ lọ so in tábà ọmọ fi distinguish criteria òṣùnwọ̀n táàmà fi ma ọ̀rọ̀ lọ́wọ́ bá àtọ̀rọ̀ ànẹ́bí ní pé láyé ànẹ́bí ní pé gbogbo ń tábà ti lè kọ́lẹ̀ àjẹ́pàl kùránì ní ẹlásìkò àwọn sàhábà gbogbo ń tábà so ẹ̀rí pé ànẹ́bí sọ́kọ́sọ́lá ti fún wa ní bàríà tábì máa ṣe yàtọ̀ láti máa ṣe yàtọ̀ láàrin alkùnrin àti ìjẹ́ ìbáṣà alkùnrin kò sí nǹkan kọfà nítorí àti sọ alkùnrin ìtàwọn sọ̀rọ̀ ìfẹ́ pa alkùnrin ìlú ẹ̀mí kọ àdífù kàrẹ̀ ẹ̀mí máa sórí gbogbo àdífù àbúrò rẹ̀ pátá gbogbo àdífù àbúrò rẹ̀ àbúrò rẹ̀ ha rẹ̀ gbogbo àwọn ẹni àwọn sọ̀hábà yóò kúnnà pátá wọn ha àbíjì ẹ̀kọ́ àmẹ́lẹ́yìn ìgbà tí ó di pé wọ́n jàmá ẹ̀kọ̀ àríkà lásìkò àwọn àtàbí ewu wọ́n wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ́ nítorí pé kòránì ò lè sọ̀kalẹ̀ mọ́ kódà hadith ló lè wáyé mọ́ gbogbo ẹ̀ ti parí wọ́n yìí ti kó alkùránì jọ sójú kẹrẹ lásìkò Abubakar Siddiq kí lọ́fà ẹ̀mẹ́rin ibn al-Khattab lọ́lọ́bá Abubakar pé àà istaharra al-qatlu bil ní gọ́sùwọ́tù Yarmouk àbí yamama ni yamama àbí Yarmouk àbí ìkanu méjèèjì mọ́sùgbàgbé báyá yamama báyá gọ́sùwọ́tù yamama yamama náà ni ó jẹ́ olóṣùnmájú wọ́n lọ sógun ẹ̀ lásìkò àwọn bá pẹ̀lú wọ́n wá dún àwọn alùpùrọ̀ ọ̀gá ẹ̀mà àwọn tàbíkò ní kòrò ọ̀láyà lẹ́bí àwọn hafazọ́ àwọn tó ń tẹ́ Kùránì àti gbogbo àwọn rìwáyà àti gbogbo àwọn gbẹ̀mbẹ̀ lórí wọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá kú gẹ̀ Umar wá wò pé a ah, àti kí a kọ́ Kùránì jọ o tí a bá bilé kójọ ó ṣeé ṣe àwọn ìlú mọ̀ tí ń bọ̀ lẹ́yìn wa kí Kùránì má dọ́dọ̀ wọn tó báwọn tó rákọ̀ láti tí ń kú jáyì tó bá wà lè kú báyìí kùránì ò ní lọ́dọ̀ àwọn tí wọ́n wà lẹ́yìn wa gbogbo náà ti mọ ìtàtóso mọ́ títí fátọ́lọ́wọ́ bá lè tẹ́lá fi sí ìgbáyà Abubakar náà láti rí ọ̀rọ̀ gbọ́ yí tẹ́pàdà wá kú alùkùránì lọ tójúkà so ẹbà ní bàtẹ́ kọjọ sójúkà àwọn alọ́dọ̀ abúbákiri ní sídí bàtà bákiri kú abákiri gbé ọgbẹ̀ fún ẹmà um. kó lẹ́pẹ̀ ní mushabu al'um ọmọ ẹni dìdì sí o alkùnrin wọn sọ púpọ̀ sẹ́rí mushabu al'um yẹn òun ni wọ́n máa ń wò tọ́mọ́ fi ń kọ gbogbo kùránì pátá ayé gbogbo kùránì àwọn akẹ́kọ̀ọ́ láyé tí ò bá ti lè bá ibi mú sáfì fún mi wọn ní ẹ̀ndọ́sẹ̀ wọn ní jẹ́lóòdẹ̀ kò gbọ́dọ̀ jáde kí ẹ̀kọ́ sọ pé ah, mú hàn kùránì gan àwọn afọ́wò gbà látàrí àwọn sọ̀hábà wọn gbà kí yẹn kọ kùránì lórí tí a ah, mú ha gẹ́ gbogbo ẹ̀mọ́ ha mú ọgbẹ́ kọ lórí láìláì ọgbọ̀dọ̀ kọ lórí tó wọ́n fẹ́ kọ àkùránì ọgbọ̀dọ̀ lọ gbé mú sáfì fún mi yẹn ọlọ́gbé ibẹ̀ ni wà á ti kọ Al-Qur'an because tó bá kọ lórí ó wà láìbù àwọn mistakes kó ṣẹlẹ̀ sẹ́rà nìsì so nítorí ẹ̀ nígbàtí ó lárùkú ogbé sọ́dọ̀ Hafsa ìgbà ṣe lánìtì alákúnlè ha ẹwọ bí nǹkan tí documentation ká máa ń kọ nǹkan kalẹ̀ káti máa tọ́jú ẹ̀ ẹwọ àǹfààní tó padà wá sí báwàta wá lẹ́yìn bí ó yìí tẹ máa lọ ní ẹ eléyìí náà ọlọ́wọ́ bá lè kílá ń fún alẹ́kọ̀ọ́ ni pé àwa náà lórí àlámà ìyá ayé wa ẹmẹ́jà fi documentation kalẹ̀ kódà ọ̀rọ̀ documentation jẹ́ fi wípé bẹ́yẹn bá jẹ gbèsè wọ́n ní kò kọ́ ẹgbẹ́ documentation yẹn kó kódà bó bí sí gbèrí tó dá tí wọ́n bá sí máa kájẹ̀lọ́ kó wọn gbogbo àwọn tó jẹ́ ń pè ní tó kó sí máa tó jẹ́ nìkọ̀ọ̀kan àmá ìwọ́n kọ́ lò lẹ́mí ara ẹ ẹ̀mí ilé jápá ti yọ́ kan o ní sí máa àwọn tí wọ́n bá wà lẹ́yìn rẹ̀ tó ti dọkumẹ́ntì yẹn tó ti kọ́lẹ̀ yẹn òun ni ọmọ jẹ́ sí kí ni táwọn ọmọ tẹ̀lé pé àbàbà ah, wá kọ pé àwọn jẹ́ lápájálá ìlówó kódà ìyẹ́ tánàwọn jẹ́ nì ẹni ẹlẹ́dẹ̀ òbí nílé lẹ́yìn tó bá kú tẹ́kọ́ máa kílẹ̀mù tí ò sí lọ́rùn rẹ̀ tàbí káwọn ọmọ rẹ̀ máa jì náà ẹ̀sùn ẹlẹ́kọ̀ọ́sí bẹ́lọ́rùn bàbá wọn kò sí yẹ́ láìsí òun náà lọ bá jésù pé ọ̀rọ̀ alkiyama náà gbogbo àwọn tẹ́ ta bá ṣe ọlọ́wọ̀n bá ní kíra ń dokumenti ilé inú ọmọ mẹ́rù bà wá àti gbogbo tá ń ṣe yìí nílé ayé yìí àtọ́lọ́wọ̀n bá ń kọ́lẹ̀ ma yalfizu min لحافظين كراما كاتبين يعلمون ما تفعل wọ́n kọ́ wọ́n kọ́ ó kéré ni ó tóbi ní wọ́n kọ́ wà iná alékùn láhàfírí kìrọ́mà játìlì yá ìlàmúnà máa tàfàìlú tó lára báyìí nítorí àsìkò ọ̀rọ̀ nípa kámẹ́rẹ̀ kọ̀ǹtẹ́lẹ̀ ló ti pàtàkì tó ní ọlọ́run ọba nítorí ẹ̀lábájẹ́ ìlàkìyàmà tọ́nà ọba àdékẹ́lábá ti ń mú ìwé ẹnìkọ̀ọ̀kan jáde tọ́lọ̀ ọba àdékọ́lá bá ti fi hàn ọ̀sẹ́nì kẹta tí ó lè sọ yípo wọ́n sàbò sí fóòrùn pé ń tó wò sí wọ́n kọ́ lẹ́pa wọn ní táwọn yọ́mọ̀ sọ náà ni pé àá irú tíra olílé gbogbo táàtí pátápátá lọ́kọ̀ wọ́n ní sọ pé irú tíra olílé yìí táàtí náà kọ nípa wa yìí ibogbo tí wá ṣe irú eléyìí kò sẹ́ni tí ó lè jìyàn torí pé wọ́n dọkumẹ́ntì ẹ̀ nígbà tó ń kálukú náà bá ṣe ń rí ó ń kálukú náà mọ̀rí ká á èyí tí mo ṣe ń tòótọ́ ni wọ́n bọ̀ ẹnu pé á wọn àkàfojú kò dé wọ́n kọ́ ọlẹ̀ náà ni abala lákọ̀ọ́kọ́ nìyẹn nítorí ọlọ́wọ́ bá ní wàkúlá ìsáàn alzamnahu ta'irahu fi 'unuqihi wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura iqra kitabaka kafa bi nafsika al-yawma 'alayka hasiba ọlọ́ni wàkúlá ìsáàn ọlọ́ni gbogbo ọmọ èèyàn pátápátá àti mùsùlùmí àti tẹ̀gbèrè alzamnahu ta'irahu fi 'unuqihi ọlọ́ni gbogbo tẹ́ tó ṣe láyé inú àgbà sí ni ta'irahu ayma ma tọ́rọ ẹ̀lù min gbogbo iṣẹ́ tó bá jáde lọ́dọ̀ ọmọ ẹ̀lọ́dọ̀ na nìyàn ó dáadáa ni ó burú ni ọlọ́run bani ní agbèkọ lọ́rùn ó kọ́ wọn agbèkọ lọ́rùn wà ní òkúrí ya lẹ́wù yọmọ àwọn ìgbẹ́mẹ́ lọ́wọ́ spiritual ìta lè kojú rí kí ṣe gún kẹlọmẹ̀ ìdẹ́ nìyẹn lè kojú rí ojú ayílẹ̀ púpọ̀ jù kódà àìmáyẹ̀ ìgbàbá ń gbé kò spiritual gan wà fíṣíkà ó ṣe fojú rí àmọ́ tó bá ti lè jìnà jù jù tó jọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè rí lọ àní rí kódà àpẹrẹsì in tó wà ní airport kódà kí ọmọ sí ilé rárá kọmọ́síkà tó blọ́kù sáìtì wa kọmọ́síkà tó blọ́kù ojú wa sáàrí tó wà ní kámọ́ sọ páwọn nǹkan tó wà spiritual wà ní kúrò jù láwù yọ́mà kìyàmà ti kìtàbà ìyẹ̀lkọ́ ìmọ̀ṣúrọ̀ ọlọ́n tó wájú lọ́la kìyàmà àwà mú jáde fún ọmọ nẹ́bí adama kìtàbà ní ìta àti kọkalẹ̀ yẹ̀lkọ́hù ọmọ nẹ́bí adama ma pàdé

la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha tíra yóò fi nǹkankan lẹ̀ ìwé àkọọ́lẹ̀ yóò fi nǹkankan lẹ̀ ó kéré ni ó tóbi àbíkókọ gbogbo ń tàbá ti wọ́n kan pàwà ọwá nínú àwọn ayà tọ́pọ̀ ọlọ́wọ́ bá àlejẹ́ láńjẹ́ kóyẹ wà nínú ayà kẹ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní àmà fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ìrò lọ́jọ́ pé dàkìyàmà bí ma fọ́dàmà nípa nǹkan tí ó ti síwájú nínú àwọn jẹ́ tó ṣe ilé ayé wà á kọ̀rọ̀ àdílé tó fi tẹ̀lé kí ni ká tó fi síwájú kí ni ká tó fi ṣe tẹ̀lé ní dáadáa àti láìdá gbogbo ẹ̀ ní ìrò ẹ̀ lọ́jọ́ pé dàkìyàmà bákanáà nínú àyà mi nínú al-Qur'an ọlọ́wọ́ bá ríkà tó kúrò wípé yàó ma túnbẹ̀ lásàrọ́ọ̀lìr ọlọ́n pàdé àti yàmà gbogbo tó pamọ́ kẹ́nìkẹta òní nígbà tó ń tẹ́ ọlọ́wọ́ bá ríkà láti gbogbo ẹ̀hà bẹ́ẹ̀ nínú pé sórọ́tù Rahman ayà ìkẹta sí gbẹ̀yìn bóyá 53 àbí 52 wa kullu kẹsọ̀dírí wa kẹdírí mustapha ọlọ́ ní gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá tẹ̀lé ayé ó kéré ni ó tóbi ni ó mustapha ayé mustapha wó kọlẹ̀ sọ́tún kọmar sọ́tún kọmar fani وكل شيء آه وكل شيء نعم لا وكل شيء فعلوه في الزبر اوكي انت قلنا لو ذلك نعم إليه تاسو هنا جليل هنا الله قال وكل شيء فعلوه في الزبر قال نبقى قلتاوه يا بس في الزبر yóò wà nínú ìwé àkọọ́lẹ̀ nítorí az-zabur ìtumẹ̀ náà ni al-kitab orílẹ̀ ní wa kullu shay'in fa'aluhu fi zubur bákanáà níbomi ọlọ́ni wa kulla shay'in ahsaynahu kitaba nínú sọ́tún náà báyìí ni ọlọ́ni gbogbo tí ẹ ṣe pátá ọlọ́wọ́ bá ní ákàkọọ́lẹ̀ gbogbo ẹ̀ kẹ́sì ìlẹ́gbẹ̀rẹ̀ sí yáma nínú sọ́tún yà sí ọlọ́ọ̀bá ní kẹ́sù pé inna nahnu nuhyil mauta ayẹ̀lẹ́ kejìlá inna nahnu nuhyil mauta wa naktubu ma qaddamu wa atharahum ọlọ́ọ̀bá ní inna nahnu nuhyil mauta àwọn ọlọ́ọ̀bá la máa ń jí òkú dìde ẹ̀nà ni ìgbẹ́ni lọ́jọ́ bẹ̀rẹ̀ kìyàmà wà nákùtùwù máa pọ́jàmù àwàlá sí ń kàkọ́ọ̀lẹ̀ gbogbo tí àwọn èèyàn ṣe wà àzárọ̀hù gbogbo lápá wọn nílé ayé àti lẹ́yìn tán bá kú tán àwọn náà máa ń kàkọọ́lẹ̀ rẹ̀ àzárù wọn òun náà ni àwọn ọmọ tí wọ́n bí sí ayé àwọn tó ń pé àwọn ni wọ́n ti sábà bí rẹ̀ nígbàtán wà ní àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni àtàrùwà bákanáà àwọn iṣẹ́ tí yẹn bá ṣe tọ́bá jẹ́ tẹ́ bú iṣẹ́ bọ́ ní gbogbo ẹni ọlọ́nuwà rẹ̀ túbú àtàrọ̀bù wa kullu shay'in ahsaynahu ọ̀rẹ́ ní gbogbo tí ẹ̀bá wá tẹ pátápátá àṣọ ináàrù ọlọ́run ní àkàkọ́lẹ̀ rẹ̀ a sì gbé wá lóǹkà a sì gbé nílẹ̀ a sì sọ bí ìmájìkò bí nínú tíra tó jẹ́ mú kìtàbí ẹ̀ nínú tíra tó kílẹ̀ àjùwà fọmẹ̀dẹ́nìyàn aláti máa sọ́ra jẹ́ gbogbo táa bá ṣe àbí táa bá sọ káàmà ipá wọn kẹ́ ń kọ́ọ̀lẹ̀ tí wọ́n ń kọ́ọ̀lẹ̀ nípa wa tó bá dẹ̀jú jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ọlọ́ọ̀bà lẹ́kẹ́ ló gbé wá táàrí báyìí nítorí ló jẹ́ sí agbùdọ̀ máa ṣe ń tọ́ dáa kásì jìnà sí nǹkan tí ó dá gbogbo àwọn tẹ́ta ń ṣe láàrò pé ojú ẹni kankan tó ẹ ọlọ́wọ́ bá lè tẹ́lá rí o ọlọ́wọ́ bá sí ń ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها كنا نقول صغيرة ẹ̀sẹ̀ méjì ló صغير sí aláwọn sọ̀gọ́ìrù sọ̀gọ́ìrù ní jamiu sọ̀gọ́ìrù ẹ̀sẹ̀ kéèkéèké náà ń pè ní sọ̀gọ́ìrù a sì láwọn tán pè ní kàbáìr jamiu kẹbírọ̀ ní kẹbírọ̀ jamiu rẹ̀ ní kàbáìr àwọn ẹ̀sẹ̀ ńláńlá àwọn pàmúrágájì ẹ̀sẹ̀ tẹ́bẹ̀ nísì náà pè ní kàbáyé kí ládùn ẹ̀mà yàtọ̀ láàrin méjèèjì gbogbo ẹ̀ṣẹ̀ tí ọlọ́run bá lè jẹ́lá bá ti láàrin ẹ̀tọ́ bá ṣe tọ́lọ́run bá lè jẹ́lá bá láàrin rẹ̀ àbí anẹ́bí sọ́lọ́lọ́sọ́lọ́ bá láàrin ẹ̀tọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹlẹ́ẹ̀kejì nínú dáàbùn ẹ̀ṣẹ̀ ńlá orí ní gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ bá dé kírábá ti pé sí àkàlẹ̀ fún pínyàn tó bá serú kàbá yóò jẹrú yàbá ìnílé ayé hajjú tó bá tilẹ̀ ní hajjú ẹ̀ṣẹ̀ ńlá ni pé ẹjẹ́ nínú yàbá ẹ̀fì ní bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú kẹta ní ẹ̀ṣẹ̀ ńlá òun náà ni gbogbo tọ́lọ́wọ́ bá dé yóò jìyà yóò wọ́ná yóò ṣe báyìí kẹ̀bí rọ́tú mílẹ̀ kẹbáyìí àwọn ẹ̀ṣẹ̀ ńláńláre àmáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké orílẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí ó bá ti láwọn mọ́jẹ̀mú yìí nínú báwọn aláti mọ̀ Ibn Abbas radiyallahu anhu ìgbà tó ń túwáyà yìí ó ní wàkúrù sọ̀rírí wàkúrù la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha àìbẹ́rẹ̀ àbáṣì ni àṣọ̀rírọ̀ sọ̀rírọ̀ tó wà mẹ́rin sọ̀rírọ̀ ẹ̀sẹ̀ kékèké ó náà ni alámẹ́mú wàlámsú wàlkúbùlà alámẹ́mú ó náà ni mọ̀kọ̀rọ̀bàtù zina mẹ́rin àyàfà ẹ̀fì mẹ́rin àyàfà ẹ̀ kí ẹ máa súnmọ́ zina kí ẹ máa súnmọ́ zina gbogbo tó bá ti lè mú ẹ̀dẹ́ bí zina láyé kí ẹ máa ṣe láyé ti pé ẹ̀rí zina ìtànkù ní ara wọn sọ̀rọ̀ ìrò mọ̀kànrọ́bá onákò ní alámà lámàmù náà máa súnmà rẹ̀ sẹ̀kẹ́kẹ́ o bẹ̀tì lámàmù inú túnmà rẹ̀ náà ni mọ̀kànrọ́bá ti zina alámsù oníkẹ́ máa fọwọ́ra kọkùnrin máa fọwọ́ra obìnrin lára àbíkọ́bìnrin náà máa fọwọ́ra ọkùnrin lára àwọn ẹ̀ṣẹ̀ ni ẹ̀wọ́n kọ́lẹ̀ ara ẹni

kọ́lọ̀wọ̀n bá kó sànú wa gbogbo ilé ìwó kan láyé gọ́dìrì sọ̀hírọ̀tẹ̀ wà lákẹ̀lẹ́rọ̀ ilá àṣọ́ha gbogbo àǹfúrẹ́ ní mẹ́kọ̀kọ̀ lálálẹ́ àǹfúrẹ́ máa kọ́nà gbogbo ẹ̀wọ́ kan láwọn ṣe bú subhanallah àrínà àbáṣúwá ní alkẹ̀bírọ̀ orí ẹni àzínà ìnẹ́gẹ́gẹ́ nítorí ọwá ó sì wà nínú adab al'adabu al-bayhaqi ó wà nínú asúnanù sóbọ́rọ̀ títí bẹ́yà sí bákanáà ó wà nínú asúnanù sóbọ́rọ̀ títí bẹ́yà sí bákanáà bákanáà ṣwábùl iman ti bẹ́yà sí tíra mẹ́rẹ̀ ni bẹ́yà sí ló ṣe al'adab asúnanù sóbọ́rọ̀ asúnanù kúbọ́rọ̀ àti ṣwábùl iman hadithi wà nínú tíra mẹ́ta yìí ó sì wà lìkúlì bá ní ádámù yẹn ríwáyà ti muslim yẹn àmá ríwáyà ti fi àwọn mẹ́rẹ̀ ní tọ́wà nínú bẹ́yà fi yẹn ó ní lìkúlì bí ní ádámù lìkúlì bí ní lìkúlì bá ní lìkúlì bá ní ádámù hazzun min az-zina nínú ríwáyà tàwọn mẹ́rẹ̀ ní tímọ̀ kàyẹ lìkúlì ibn ádámù hazzuhu min ó ní dọ̀rí anábìlì gbogbo ọmọ anẹ́bì ádámù àdíṣù lálàáfíà ó lálàáfíà bàjẹ́ arẹ́bìnrin gbogbo àmà lẹ́bì adama òun ló ní àwọn àpé tí ẹ̀ nínú zìnà láwọn àpé zìnà tó yọ ma ṣe arẹ́bìnrin fàlàìlá ní tẹ̀sìnìyàn arẹ́bìnrin ojú méjèèjì tẹ́wọ̀n èèyàn máa ń tẹ̀sìnà o fàlàìlá ní tẹ̀sìnìyàn wà zìnà hùmá annazor arẹ́bìnrin zìnà méjèèjì zìnà ojú méjèèjì náà subhanallah kí a máa fi wo obìnrin lóbìnrin a máa fi wo ọkùnrin a máa fi tí bá ń ṣẹlẹ̀ láàrin obìnrin àtọkùnrin àwọn èèyàn wò lónìí ó ti pẹ́ káwọn èèyàn ti ń worú àwọn fíìmù bẹ́ẹ̀ kò yí bá ní láwọn èèyàn tó máa ṣe bí ẹranko ní nǹkan tí ó bá wúrú àwọn arábìnrin wà lèyàdá ní tàzíníyà ní wà zina human zina zina ọwọ́ méjèèjì ní kí a máa eji kí a máa bí gbá obìnrin tí ò lẹ́tọ̀ọ́kọ́ bọ́ ń bá mú ọ̀n bóbìnrin lóbìnrin lọ́wọ́ àbọ́ọ̀kọ́ ń bá mú àbọ́ọ̀kọ́ ah subhanallah ni subhanallah ogun eléyìí tó ń ṣe èsì kí láǹfààní ẹ̀ ju kọ fẹ́ sáwàdà pẹ̀lú oúnjẹ nípa kọ lọ́bẹ̀ kọ bá mi tí ọ̀dá pẹ̀lú bá ní dínà wọ́dún ti ṣe ẹ̀ anẹ́bì ní àrìjìláàni tẹ̀sìníyàn ẹ̀tẹ̀ ti náà zina wà zina woman machine anẹ́bì ní zina méjèèjì ní kó rí rẹ̀ lọ lẹ́àlẹ̀ kó bí wọ́n ma lọ zina ẹ̀tẹ̀ ló sí ẹ̀ anẹ́bì yẹ́zni ẹni náà máa ṣe zina wà zina hú alkọ́bìlò zina ẹnu ni kíyà kíìsì kíyà kíìsì zina ẹnu ni ẹ alẹ́gbà ni wà lùfọ́rùjú yùsọ̀díkùhù yùsọ̀díkù dálík áwùyù kàzíbù ó ṣe wà ní ìwáyà mọ́sílẹ̀ wàlfàrùjù yùsọ̀díkù dálík

ọmọ ipé kẹ́nà ọmọ pẹ́kọ́ mọ́ sùn ó ti lágbára bí kọ́ mẹ́rin àrùn lọ́dún tó tọ́ bá sùn tọ́ bá tọ́ bọ́ bá ti sùn òní ilé àrùn ó nígbàtọ́ bá ti sùn kò tẹ́ ẹ̀ẹ́ mọ́ntí náà bí ilé tó ṣe àwọn àbá ní látàkọ̀ ìzínà ìtumẹ̀ ní pé gbogbo tí mọ́ ń pẹ̀kọ̀ lọ sí ìzínà ẹ̀gbọ́lọ̀ súnmọ̀dé ilé pẹ́ ṣe ìtumẹ̀ ní pé àwọn ìzínà ní mọ̀kọ̀dìmá ó láwọn gẹ́gẹ́ tí ó pọ̀ sáájú àtàwọn jàwáyé àdíjọ́ pèyàn sí ìzínà síwájú kó tó ṣe òun náà ní kí ni kí a máa wo obìnrin olóbìnrin kí a

lọ sí bí tẹ́sì ṣe zìnà látàkọrọ̀bù zìnà ẹ gbọ́dọ̀ kí sí obìnrin lóbìnrin látàkọrọ̀bù zìnà ìnáwó káàrẹ̀ bá àhíṣà sáàṣẹ́ bílà ṣùgbọ́n ọba kó sàánú wa níparí hadithu kan bẹ sí alìmẹ́mù àtùkọ̀mọ̀rán ní sángbàwá hadithu yóò bá ó nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó jagun Hunayn nìkan gbogbo Hunayn ọwá ni nazalna qafran min al-ardi ó ní ìgbàtàwọn wá parí ogun Hunayn ní àwọn wá lọ sí ààyè kan tán pè ní tẹ́ǹpẹ̀ ní tí ó sí pé a lẹ́ìsà fi ìzọ́rin wàlà mẹ́rún wàlà bẹ́ṣà kò sí irúgbìn mẹ́ kò sí mẹ́ kò sí èyàn kankan bẹ́ mẹ́fẹ́ ní kọfùrù ó láàrín wá bọ́ síbi àyè tí ò sí kankan bẹ́ kò sí irúgbìn kò sí omi bẹ́ẹ̀ ni ò sí èyàn àwọn kọ́ sáré rẹ̀ gbàdáwọn dé bẹ́ẹ̀ bàkọ́lá nàbí sallallahu alaihi wasallam ìjìmáìrù alẹ́bíwọ́ tí wọ́n ń pé ẹlọ kójú wá man wajada ẹ̀hùdẹ̀ fàlìyà ti bí ní gbogbo ẹnikẹ́ni tó bá ní kí lẹ́ pẹ̀lẹ̀ ẹ̀rù òun náà ni kullu khashabatin kullu khashabatin raqiqatan kanat am ghalidha gbogbo gí ó fúyẹ́ ni ó tóbi ni ó wúwo ni ó fúyẹ́ ni ó rọ́tùbátàn àwòyàbíta rọ́tùbátàn kánẹ̀t àwòyàbíta ó tutù ní àbúgbẹ́ gbogbo igi tó tó bá rí ẹ̀rùn dùn náà tó bá rápòlá ó tutù wọ́n gbẹ ẹgbẹ́ wa

tó fi ga bí òkè ìtàgbẹ̀ ní rùká oní tí ìyànlá kólẹ́ra wọn kólẹ́ra wọn kólẹ́ra wọn tó wá ga ó ní rùká mù ní ẹ ó ní kò tó wákàtí kan táwọn bí iṣẹ́ jíjọ tí wọ́n wá kójọ wá dàbí òkè fàkọ́lẹ̀ nàbí yóò sọ lọ́lọ́ sọ́lá anẹ́bí wá sọ arẹ́bìnrin bí ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké láì máa fojú bí ṣe máa ń kójọ papọ̀ lẹ́yọkọ̀ kan ní tẹ́rẹ ìdíkẹrẹ lórí àwọn èèyàn yẹn tó fi jẹ́ sí pé yóò wá dá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ kójọ yìí arẹ́bìnrin wá sọ wípé fàlìyàtẹ́kì wàlá yúnnìmú sọ̀rírọ̀ta

ó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní kágbìyànjú ká jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyà mọ́ ọlọ́wọ̀n bá lè kẹlọ́kùn wọn wá tí gbogbo ẹni tó sí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí gbogbo wọn wà ọba àlékiọlá kọ́nà àkó sọ́wà kú níbi ìmọ̀ sí ó kéré ni ó tóbi ni kọ́lọ̀ọ̀bà lè kílá kó sọ wa fún mẹ́ kọ́lọ̀ọ̀bà kó jẹ́ ń pa ọlọ́ọ̀bà fún wa eléyìí tí ó kọjú wa láàrin ká máa ṣe ọlọ́ọ̀bà tí ò ní jẹ́ kí tí ó jẹ́ ojú ìsọ fún wa tí ò ní jẹ́ ká máa ṣe ọlọ́ọ̀bà la ilaha illallah àbẹ́nàọba kí ó máa jẹ́ kí ìmánu wa kó máa gbèrú dáadáa káàkì lè máa rí iṣẹ́ rẹ̀ ṣe káàkì lè máa jìnà sí nǹkan tí ó dá la ilaha illallah Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh